والله عز وجل فبتقوى الله يكون الفلاح في الدنيا والآخرة عباد الله لا يصح الصيام إلا من المسلم والعاقل الظاهر من الحيل والنفاق فأما الكافر وإن كان مكلفا بالفروع عند جمهور الأصوليين لقوله سبحانه وتعالى ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فإن صام فلا يقبل منه وأما المجنون فالقول النبي صلى الله عليه وسلم كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي أنا أجزي به ترك طعامه وشرابه من أجلي والمجنون لا ينسب إليه الإنسان وأما الحائض والنفساء فالقول عائشة رضي الله عنها كنا نحيد على عهد رسول الله صلى الله عليه وسلم فنؤمر بقضاء الصيام ولا نؤمر بقضاء الصلاة رواه مسلم فإذا حدثت هذه الأسباب فإن الصوم يبطل في أثناء نهار رمضان ولا يجب القضاء على الكافر ولا على المجنون وأما الحائط والنفساء فيجب عليهما القضاء وإذا ارتفعت هذه الأسباب فيجب على الكافر والمجنون الإنفاق إنفاق بقية اليوم ولا يجب عليهما القضاء وأما الحائض والنفساء فإنهما تقضيان ولا تمسكان لقول صحابية جليلة ربيع بنت معوذ قالت أرسل النبي صلى الله عليه وسلم غداة عاشوراء من أصبح صائما فليصم ومن أصبح مفطرا فليمسك بقية يومه والنبي صلى الله عليه وسلم لم يأمرهم بإعادة أو بقضاء صوم ذلك اليوم وأما المغمى عليه بعد تبية النية فلا يبطل صومه في ذلك اليوم وإذا زال الاغماء فيجب عليه ما يجب على الكافر والمجنون وأما الصبي الذي لم يبلغ فلا يجب عليه الصوم ولكن يستحب تمرينه عليه لقول رضي بنت معوذ كنا نصومه ونصوم صبياننا ونجعل لهم اللعب من الإهن حتى إذا بكى أحدهم على الطعام أعطيناه حتى يكون عند الإفطار متفق عليه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 وأما المريض الذي يرجى برؤه والمسافر فيجب عليهما وكذلك الحامل والمرضع فيجب عليهم القضاء إذا أفطروا لقوله سبحانه وتعالى فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى وأما المريض الذي لا يرجى برؤه والشيخ الكبير فإن عليهما الفدية لقوله سبحانه وتعالى وعلى الذين يطيقونه فدية طعام مسكين آه، أنا ونوبة آه، ونوبة أتريك أترى لي ومحمد صلى الله عليه وسلم àti fún àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ tí wọ́n bá lògbà àti gbogbo àwọn tí a bá tó tẹ̀lé ojú ọ̀nà àwọn títí di ọjọ́ ọ̀gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ní ìtẹ̀síwájú nípa àlàyé nípa àwọn àdájọ́ èyí tí ó dé ọ̀mà oṣù Ramadan èyí tí àwọn ní ọ̀kan kí ọlọ́ọ̀bá jẹ́ kí ó bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wa ní orílẹ̀ ìpín kásìgbà pẹ̀lú ayọ̀ àti àlàáfíà a ti sàlàyé pé lára tẹ́yàn fi máa gbáradì di oṣù alábàríkà yìí òun náà ní kéèyàn ọmọ àwọn àdájọ́ tó dì rọ̀mà torí pé ẹ̀sìn Islam ó dúró lérí mà nípa nǹkan tẹ́yàn bá ń ṣe nínú ẹ̀ èyàn ṣe nǹkan kan nínú Islam àyàfi kí ọjà tó pé lérí mà kìí ṣe lérí pé bó ti wò mí òun náà ni màá fi ṣe lónìí ìdájọ́ èyí tí a máa ṣírò rẹ̀ lé lórí o náà ni àwọn wo ni àwẹ̀ sọ́ranyàn fún ìgbà wo lọ́jọ́ ranyàn ìgbà ni kí ni nǹkan tó lè jẹ́ sàràn sí ọ̀bá sọ́ranyàn àti àwọn nǹkan míì sí ọ̀rọ̀ mà ẹtí ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ẹni tó bá pé ṣe mùsùlùmí ọmọ ń wo òun pé ó náà fẹ́ gbà wẹ̀ gẹ́gẹ́ bí a ṣe máa ń rí táwọn míì máa ń ṣe ìyẹn kàn fi ebi paná rẹ̀ lọ́sàn ni torí pé àwọ̀ rẹ̀ ò lálàáfíà mọ́tẹ̀mú táwé ó fi lálàáfíà ò ní pé kígbàgbọ́ síwájú ẹ̀ńdọ́ bá jẹ́ kẹfìrí yálà kẹfìrí pàmbélé tó ṣe pé òun tètè dìklẹ́ ara rẹ̀ pé òun ò ṣe Islam àbẹ́ni tó ṣe pé wọ́n ti Islam náà ṣùgbọ́n tó tán ń ṣe bọ́ tó ṣe pé nǹkan míì ní ṣe ti ń pè lẹ́sìn irúfẹ́ níbẹ̀ àwẹ̀ ọ̀làlàáfíà lọ́dọ̀ rẹ̀ bó tilẹ̀ já sí pé lọ́dọ̀ àwọn oní usul ìtọ́kọ̀jù nínú wọn wọ́n gbà yí pé ẹ̀ńtọ́ jẹ́ kèfèrí ọjọ́ mọ̀kánlá bẹ̀lfọ̀rọ̀ ìtumọ̀ eléyìí ni pé gbogbo àwọn kẹtàwá náà ń ṣe nínú ẹ̀sùn ní ọ̀rọ̀ láwẹ̀ ní zaka ní hajj ńlọ tí ọ̀ràn àyàn lé lórí tọ́nà òbí léèrè tọ́ba jọjọ́ gbélé àlùkìyàmà ṣùgbọ́n tọ́ba ṣe láì sí ìgbà Islam ọlọ́wọ́ ní tẹ́wọ́ gbà ọlọ́wọ́ ní tẹ́wọ́ gbà kílẹ̀ rí wípé ọlọ́wọ́ bí léèrè bí òkírun ọlọ́wọ́ bí léèrè wípé kọ́ gbàwẹ̀ nílé ayé onígbólọ́ ọlọ́wọ́ bá wà subhanahu wa ta'ala nígbà tí ń béèrè lọ́wọ́ àwọn kèfèrí kí ló sún yín dé di iná sákọ̀ èyí ṣe tẹ́ wọ iná lẹ́yìn ìgbà tó náà ti mọ̀ ṣùgbọ́n láti lè gbé àwíjàre ní alórí kí wọ́n lè mọ̀ wípé àwọn ní àṣírà wọn sí inú ọ̀nà lọ́jọ́ gbélé àkíyàmà lára èsì tí wọ́n máa kọ́lọ̀ ní pé a ti rí pé ìrún lára àwọn nǹkan tí bùkátà sí máa ń rẹ̀ ní mùsùlùmí ni ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni ó ti pé wọ́n tó bá di ọjọ́ ìgbéyìí àlùkìyàmù lára tí ó tó dìrọ̀ mọ́ eléyìí ni pé ó ní fẹ́ já torí kékeré ni mo lè sáńjẹ fún tó a tí a jẹ́ ibi oṣù Ramadan tó gbé oúnjẹ léná tó yẹ pé àwọn tó máa tà fún làwọn tí ó ti mùsùlùmí tó òun kan lọ lérí nǹkan tó náà ó fi léèrè lọ́jọ́ ìgbéyìí àlùkìyàmù nìyẹn so mùsùlùmí ọ̀lẹ́tọ̀ láti lè sáńjẹ fún ẹnìkankan àbí láti lè fún ẹnìkankan so láti lè gbé kọ́ máa lajúlẹ̀ láti lè jẹun ní ọ̀sán àwẹ̀ kódà kó jẹ́ kèfèrí ọwọ́ tí ó wọ́ kò káàtà sí tí ó fi gba àwẹ̀ tí ó fi lálàáfíà náà ní kò sí pé la ilaha illallah muhammadu rasulullah bákan náà lọ́jọ́ sí pé ẹni tí làákàyè rẹ̀ yẹ kọ́nà bá fi ọ sọ wá ń bẹ̀ òun náà bọ́ bá gbé àwẹ̀ kan kẹ́nìkan kà ní ẹni tí ń tọ́jú owó ibi inú oṣù Ramadan láwà ó ní ma jẹun káwọ̀ ma gbàwẹ̀ tó kọ́ wá fi ibi pa ẹni tí ó di alágànà ọ̀dọ̀ rẹ̀ tó ọkà fi ibi pa alágànà torí pé àwẹ̀ ọ̀lálàáfíà lọ náà sí pé ó wù ní kódà kí máa nǹkan oṣù gbogbo nǹkan nínú Islam pẹ̀lú lánàá mùsùlùmí ní tòótọ́ tó sì bàlágà ṣùgbọ́n wọ́n yí pé ó ní nǹkan oṣù la àbó ní ẹ̀jẹ̀ ẹ̀bí la kò lè fi gbàwẹ̀ kò lè fi gbàwẹ̀ nínú ẹ̀sìn Islam kódà gbogbo àwọn nǹkan tí a kà lọ yìí tọ́ba ṣe pé nígbà tí èèyàn ti ń bá àwẹ̀ lọ lọ́sẹ̀lẹ̀ kọ́nà ọba kí ọ́sà ni wọ́n bẹ̀ èèyàn ti ń gbà àwẹ̀ lọ ní ọba kọrí sí ṣọ́ọ̀ṣì irúfẹ́ nígbà tí ti kèfèrí nígbà tí ti ń lọ pé nǹkan míì àbí tó ti ń lọ ṣẹbọ pé òun gbàwẹ̀ ń tòótọ́ ṣùgbọ́n wọ́n ń fi ẹbọ ládùúgbò àwọn àbí nínú ọjà wọn pé àwọn ọjọ́ sí ni irúfẹ́ nígbà tí ti kèfèrí ọwọ́ bùkátà ti kọ́ padà gba Islam padà so nígbà tí ń gbàwẹ̀ lọ àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ àwọn ẹjọ́ náà tó bàjẹ́ àwọn kìí ti gbé yọ̀ tán padà torí pé kò tọ́ wà ipò kìfìrí bẹ́ẹ̀ kan ni so a ní sọ pé yọ̀ tán àwọn ẹjọ́ náà padà bákan náà lọ́jọ́ sí pé ẹni tí àgbàna kọlù lásìkò àwẹ̀ àwọn ẹjọ́ náà náà ti bàjẹ́ kò sì ní ṣe kí ni o kò sì ní dá padà mọ́ torí pé kìí ṣe mukallaf máa ń gbà yẹ kìí ṣe ẹni tí awọ́bò kà sí alàǹkàbọ̀ lọ́rùn ibi kò sí mọ́ bákan náà lẹ́yìn tó ti pé ó ti ń báwẹ̀ lọ ni ọba rí nǹkan oṣù àbí ọba rí ẹ̀jẹ̀ ẹjọ́ náà ti bàjẹ́ kódà kó kù ìṣẹ́jú díẹ̀ tọ́já sí pé yóò fi sínú lórí àwẹ̀ ẹjọ́ náà ti bàjẹ́ ọlọ́wọ́ ní ládàá pé ó ti ń bọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n òun dá padà torí àwọn máa ń ṣe nǹkan oṣù láyé ànábì sallallahu alaihi wasallam ìtànàbí máa ń sọ fún àwọn ní pé káwọn dá padà ṣùgbọ́n káwọn má dá ìrun padà lára àwọn tí ọlọ́run bá ṣe fún àwọn obìnrin náà nìyẹn tó ẹ bá rí dá padà ṣùgbọ́n wọ́n ti kí ni wọ́n dá àwẹ̀ padà ọ̀pọ̀lọpọ̀ obìnrin lákàkún eléyìí pé ó rí obìnrin tí máa ń lè gbàwẹ̀ pé tó ti pé kò ní rí nǹkan ṣùgbọ́n láti lè dá padà ìní èyí lákàkún rẹ̀ má so ó ṣe pàtàkì òòrùn tó sì wà ní sọ́mà ó tó aṣọ gbẹ a sì tún níbi ọjọ́ mélòó síwájú kí rọmọdún tó dé àwa tó fẹ́ pé a ní àwẹ̀ ká àbí kejì tá a fẹ́ gbà kárí pé a gbà á bákan náà ó kejì tó bá ṣe pé nígbà tí èèyàn bá wẹ̀ lọ ní àwọn nǹkan yẹ kó fún yàn lápèjúwe a ti ń gbààwẹ̀ lọ lẹ́nìkan wòye pé a ah, àfikún ọjẹ́ mùsùlùmí o wọn ọ̀fẹ́ tí àlọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama bọ́yá ọgbọ́wà sí kan pé wọn ọ̀fẹ́ tí àlọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama lọ́ba gba islam lẹ́yìn ìgbà tó ti jẹ́ ìjẹ́ àárọ̀ kọ́ yóò ti jẹ́ ráìsì àbó ti jẹ́ àmàlà so lọ́wọ́ gba islam di ẹ̀yìn àrílà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò ní í lọ mọ́ ibi tí àwọ̀ ẹjọ́ ẹ ti bẹ̀rẹ̀ ó náà nígbà tó gba islam yẹn kò sì ní dá àwọ̀ ẹjọ́ náà padà lè tọ́tẹ̀ sọ̀wọ́n nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ tó máa padà sọ ẹ̀rí eléyìí nínú hadith wa muhammad sallallahu alayhi wa sallam tó kò ní dá àwọ̀ ẹjọ́ náà padà oúnjẹ tó ti jẹun ìgbà tí ọlẹ́tọ̀ fún láti jẹun àbí ti pé ọjọ́ ràn ó lè gbà tí àbí ìgbà tí àwẹ̀ ọ̀la làáfíà láti gbà ìgbà yẹn lọ jẹun sí so lẹ́yìn ìgbà tó ti gba ìsìláàmù àbí ẹnìkan náà ló gbégún àbí lọ́sẹ̀ bọ́ lọ́jà níwáá tí wà sí fún pé ètò ṣe yìí ó ti mọ kóònù ìsìláàmù hàn fún ọmọ lọ́wọ́ túbá ìgbà tó túbá sí òun ìgbà yẹn ni àwẹ̀ rẹ̀ lọ́sẹ̀ sí kí ni o lọ́sẹ̀ bẹ̀rẹ̀ tí ò sì ní dá èmi ìpadà mọ́. tó bákan náà lọ́jọ́ sí pé ẹn tí ọjọ́ obìnrin tí ó ti sáláì gbà àwẹ̀ tẹ́lẹ̀ látara yí pé nǹkan oṣù wà fún ní nǹkan oṣù wá dá nínú Ramadan ìyàtọ̀ díẹ̀ sí kèfèrè ní wípé wọ́n máa kọ̀ntínú jẹ́ so lẹ lápẹjọ eléyìí ó ti di aago méjìlá ní nǹkan oṣù lọ́bàjá àbí ẹ̀jẹ̀ lọba lọ́bàjá so a ní sọ pé kó lẹ̀ lè tó tẹ̀sùn wọn nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ yóò máa kọ̀ntínú oúnjẹ ṣùgbọ́n tá a pé yóò máa oúnjẹ kì í ṣe pé yíyá tí a bọ́ sí ìta gbangba tí yóò máa jẹun so ọ gbọ́dọ̀ àpọ́nlé fún oṣù Ramadan so irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wọ́n máa yóò dá àwọn ẹjọ́ náà padà yóò dá àwọn ẹjọ́ náà padà ó yàtọ̀ sí ẹni tá a fẹ́ pé ọgbà Islam ẹni tá a sọ pé ọgbà Islam ìgbà táwọn ẹsẹ̀ bẹ̀rẹ̀ nígbà tí ó fi gba Islam síhun ọwọ́ pé kò ní jẹun lọ mọ́ kò sì ní dá àwọn ẹjọ́ náà padà kílẹ̀ rí gbogbo ìta sọ yìí ó ní hadith alálùbáríkà èyí tí ìkálára àwọn sọ̀hábíyà tí orúkọ rẹ̀ ń jẹ́ Rubayya bintu ó ní kí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam iyẹ́ síwájú kọ́nà ọ̀bọ̀ tó ti Ramadan lọ́rọ̀ àyàn ó gbé àwọn èèyàn dìde lọ sí kúrọ̀lá àǹsọ̀ ìgbèríko àwọn ìgbèríko Madina pé ẹ lọ kéde fáwọn èèyàn pé ẹ ń ṣe ọba gbàwẹ̀ lónìí yẹn ni àṣúrà ẹni tó bá fi pé wọn gba àwẹ̀ fàlìyàn pé bàkíyà sàyà òní hìlì kọ́má jẹ̀ndọ́má kọ́bẹ̀rẹ̀ sí gbà àwẹ̀ nípa nílò nínú ọ̀rọ̀ yẹn ni pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ti dé àṣúrà àti jọ́nà yẹn gbà náà síwájú kí ọlọ́run bó tó ṣe Ramadan lọ́rọ̀ yẹn ànábì ọ̀sẹ̀ pé ẹni tó ti jẹun látàárọ̀ tó ń sọ pé kọ́má báwẹ̀ lọ ọgbọ́dọ̀ dá padà àyíṣọ́ ipé kí wọ́n dá padà yẹ ọjọ́ kò yẹ̀wà ipé ẹn tí ọba ṣe wípé kò láǹfààní láti máa gba àwẹ̀ nípa ipé ọ̀mọ̀pọ̀ràn àyàn gẹ́gẹ́ bí ti oní àṣùrọ̀ àbí ń pa dé bọ́bá lálàáfíà bí ìwèrè àbí ẹni tó ṣe wípé ọjọ́ kẹfìrì tẹ́lẹ̀ ọwọ́ wípé yọkàn sí pé kò ní lọ́mọ́ yọ́ọ́ ti máa bẹ̀rẹ̀ sí gbààwẹ̀ lọ ṣùgbọ́n kò ní ti kí ni o kò ní dá àwẹ̀ jọ́nà kò ní dá padà rán. bákan náà lọ́jọ́ sí pé ọmọ ike kìí ṣe pé àwẹ̀ jọ́nà yẹn lè lórí ṣùgbọ́n afẹ́ ká fi kọ́ a rí pé àwọn àgbàlagbà máa sọ pé mùsùlùmí ti máa ń kọ́ máa rẹ̀ lẹ́sìn ṣùgbọ́n ó ti àtòjìjẹ ọ̀pọ̀lọpọ̀ òbí ló ti pé kọ̀ látàkùn ọmọ má ìyẹ́ wá parí pé àmà náà wá yàwọ̀ gán tí wọ́n a máa jẹ́ okùnfà àbànújẹ́ fòbí torí pé òun náà ti sàfẹ́ ìwọ́ nígbà tó yẹ kó rì wọ́n yóò bá sọ wípé kékeré la ti máa ń pe tàn àrókò tó bá ti dàgbà tán á pò ní kámá ọmọ tó ti pé ó wà márùn mẹ́fà tó yẹ kó máa fẹ̀sìn rè tóòfin rèé lọ́wọ́ di ọmọ twenty years àbí jù bẹ́ẹ̀ lọ kọ́ àgbọ̀pọ̀ ọkọ̀ lọ́mọ yọkàn yìí mú ti ọ ni torí pé kò mọ̀ túmọ̀ nǹkan sọ tó ti di igi gbígbẹ ìyẹn náà fa ẹlòmíì tó ń ti bí òun ṣe rọrùn òjú ẹ̀ tó gbogbo ẹgbẹ́ yẹn ó fi kí tó jù àti dáadáa mẹ́wàá yóò sì tún ní ẹlòmíì kódà yóò jókòó lẹ́gbẹ̀ẹ́ bí àwẹ̀ ṣe rọrùn tó yẹ sáàjẹ sàárì tó yẹ pé a sì tún sínú gbàdí ọ̀bẹ ti rí wákàtí mélòó kan so ẹlòmíì ó ó rí sí nǹkan tó ṣe pé bí ìgbà wọn gbé nǹkan ńlá wọn jù lábọ̀ lọ́rùn pé òkè ńlá wọn gbélé lórí bẹ́ẹ̀ ló ṣe rí kí ló torí pé kò ti mára láti pèlẹ̀ tẹ́lẹ̀ sọ yẹ lọ́pàá tó já pípé àwọn ẹni rè síwájú àwọn tí máa ń kọ́ ọmọ lẹ́sìn láti pìlẹ̀ kódà nílẹ̀ Yorùbá ní gbogbo ìgbà táwa wà kékeré a máa ń sọ pé àgbàdá yìí là á gbà á kò sí sí sí àgbàdá yìí là nítòótọ́ ṣùgbọ́n láti lè fi rí ọmọ ni pé a ah, nígbà ó ti jẹ sàárẹ̀ jẹ́ ó di àyílà kó tó jẹun sọ nígbà tó bá yá jẹ́ ó di àlásàrì nígbà tó bá yá ẹ títí ń gba àgbàdá yìí là títí ń gba di àlásàrì ó ní ọ̀padà gbá di mágírèdè so bí ó ti já sí bí ẹ̀sìn fi máa wọ̀nyẹn lánàá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ láyé lónìí tó àlámọ̀rí ayé ló jẹ wá lógún àlámọ̀rí ẹ̀sìn kò jẹ wá lógún àwa náà sì ń rí implication rẹ̀ nísì gbogbo a máa ti ń dà lóru tí a ń mogbó káàkiri a máa dání ṣé wọ́n jábọ́ láti sọ́mà ni wọ́n jábọ́ láti sọ́mà so ká gbìyànjú láti jẹ́ sí pé a kọ àwọn ọmọ wa lẹ́sìn nígbà tí ó rọrùn láti lè gba ìsìn lọ́wọ́ wa ìyá yìí sàhábíyà pàtàkì yìí ó ní pé bí ànábì sallallahu alaihi wasallam bó ṣe pàṣẹ àwẹ̀ àṣúrà àwọn bẹ̀rẹ̀ sí gbà á kìí sáwọn nìkan làwọn gbà ó àwọn tún wá ń jẹ́ káwọn ọmọ àwọn gbà á ọ̀nà táwọn wá máa ń lò láti lè fi rí ọmọ lérí ìjọsìn ọjẹ́ máa wẹ̀ ní pé a ti mọ̀ wípé ọmọ èké tí ọba ti wòyányàyà nísìn ìsìn ni ó sunkún ibi àwọn ti wá lọ tọ́jú nǹkan eré ilẹ̀ tí wọ́n ti látara òwú èyí tó bá ti sókó wọn ebi báyìí àwọn kan gbé nǹkan ìṣeré fún ní sẹ́yìn pé tọ́mí kí wá ti rí nǹkan ìṣeré nígbà míì ó ti gbàgbé oúnjẹ ó tún ti kọ̀ǹtínú eré nù ìtàwọn ó ṣe nu títí lọ́jà sí pé àsìkò mọ́gíríbì ó tó tí ó gbàgbé fóun ti ẹ̀fẹ́ òun ti ẹ̀fẹ́ jẹun so afẹ́ká fi máa re ọmọ èéfí ó tún wá jẹ́ àlàyé tó tí ọmọ ọmọ ege ni pé ẹlòmí lè bàlágà sínú Ramadan tó fẹ́ gé inú Ramadan ni ó rí pé ah, ti di ọmọkùnrin àbóhùn ti di ọmọbìnrin kí ni ìdájọ́ ọrú ẹni bẹ́ẹ̀ ẹni tó bàlágà sínú oṣù Ramadan ìdájọ́ rẹ̀ náà ni èyí ti sàlàyé lọ ìgbà wo tó àyàn lé lórí ìgbà tó sí ẹ̀ ìgbà tó tí ọwọ́ kú bí wákàtí lọ́ bàlágà yóò dúró gbàwẹ̀ wípé òun gbàwẹ̀ kò sì ní náà yẹ padà má lè tọ́ tẹ̀sùn nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ẹ̀rí rẹ̀ náà sì tí mo ti sọ síwájú tẹ́lẹ̀ pé ìrọ̀rùn ni ó wà nínú ẹ̀sìn Islam yìí so kò sí nira kankan bẹ́ẹ̀ ní máa kọ́ sí nira ju bí ẹni tó mọ̀ nǹkan ti wá ẹni tó mọ̀ nǹkan wá kéèyàn ọ̀sọ̀ ìfọ̀n fẹ́ ṣe jù lọ sọ èyí tí máa ń kọ́ sí ṣe kéèyàn la nǹkan tí kò ní lágbára bọ̀rẹ̀ lọ́rùn nínú ìsìláàmù yẹn. ṣùgbọ́n ẹni tó ṣe pé ọjà kù ni ìdájọ́ tí ẹ yàtọ̀ sí wèrè torí pé kì í ti kí làákà ìyẹ́ yẹ̀ tàyànyàn kọ́nà ọba kọ́sọ́ wá ń bẹ̀ bóyá fọ́ accident ni o àbí fún kankan ní o lọ́wọ́ adákú lọ́sàn-án àwẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ ní tẹ̀ ó yàtọ̀ sí ẹni tó yà wẹ̀rẹ̀ so àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ yóò máa kọ̀ntínú àwẹ̀ rẹ̀ lọ́nu. bákan náà lẹ́nu tó ṣe é pé ó ti dákú tẹ́lẹ̀ lọ́wọ́ á jí lọ́sàn-án àwẹ̀ ẹni jí lọ́sàn àwẹ̀ yẹ ọ̀rí pé kò ní í jẹun lọ mọ́ máa kọ̀ntínú Eh, sọ́rí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ òun ọ̀ láǹfààní láti máa jẹun lọ ṣùgbọ́n yóò dá àwẹ̀ jọ́nà padà kí ló fà á torí pé kò ti láníyàn àwẹ̀ síwájú tẹ́lẹ̀ ó yàtọ̀ sí al-majnun torí al-mughma alayhi lọ́dọ̀ àwọn onímọ̀ ìdájọ́ tiẹ̀ ó ní ọwà mushkil ìyẹn ní pé ìdájọ́ tó ṣe pé ọwà comprehensive gan ni tí a lè ṣàlàyé rẹ̀ lẹ́kọ̀ọ́rẹ́rẹ́ jù báyìí lọ sókè ní pé èrò ẹni tó dákú yẹ tí ó bá jí lọ́sàn-án àwẹ̀ yóò máa kọ̀ntínú láti máa jẹ ń lọ létí ẹ̀ gẹ́gẹ́ a ti sọ nípa ẹni tí ọjẹ́ eh, alhaid ẹni tí ó ti gbé orí nǹkan oṣù so ṣùgbọ́n yóò dá àwẹ̀ jọ́nà padà yóò dá àwẹ̀ jọ́nà padà àwọn kẹ́kẹ́ wà tí máa ń jẹ́ àwíjàre tí èèyàn fi lè fi àwẹ̀ lẹ̀ ṣùgbọ́n tó ní ìdájọ́ Akọkọ ni àárẹ̀ tí wọ́n náà mọ̀ ìpé àtọ́bá ah, gbáwẹ̀ ah, ìnira yóò ti pọ̀ jù ọ yàtọ̀ sáàrẹ̀ pé péyàn lè farajà so àwọn ààrẹ kan wà sí malaria akọ malaria tó bá héèyàn so kò tiẹ̀ ní mabàrẹ̀ àwọn malaria dájú wà tó tó ti pé ó ti kí ọ àbí orí fífọ́ díẹ̀ irú ẹni ti pé rẹ̀ ọ lágbára tí ò ní lè ìyọ̀ǹda wà fún lára àrọ̀ mi tó wà nínú Islam náà nìyẹn ìyọ̀ǹda wà fún láti lè má gbà wẹ̀ bákan náà lẹ́yìn tó jẹ́ arìnrìn àjò láì ṣe gbèdéke pé iye kìlómítà kan gbogbo ibi tí wọn náà bá ti mọ ibi tó wá fẹ́ kó lé ọ̀sẹ̀ pé mò ń sìnrìn àjò àbọ̀sẹ̀ dùn áwù sáfà ìtú jẹ́ rìn àjò nìyẹn ìyá láǹfààní láti lè fi àwẹ̀ lẹ̀ ṣùgbọ́n táwẹ̀ ọ̀bà ní sí àwẹ̀ ọ̀bà ní nírú ẹni bẹ́ẹ̀ la ètò fi dáàsì ní kọ́ gbáwẹ̀ kó lè jọlá oṣù Ramadan torí pa méjèèjì tí mo sọ yìí wọ́n fẹ́ kan já padà tẹ́lẹ̀ so ní tọ́ọ̀mọ̀ yìí kọ́ pèlè já padà so o lè gbà tọ́ọ̀ bá sì gbà kì í tètè bọ́yá o sì nǹkan sí ọ̀dà lára àwíjàre òun náà ló lóyún àtẹ̀ntì fọmọ lọ́yàn olóyún àtẹ̀ntì fọmọ lọ́yàn ìgbàláyé wà kó fi àwẹ̀ lẹ̀ tọ́ba pété yóò nílà àbí yóò ní ọmọ rẹ̀ la ṣùgbọ́n àwọn méjèèjì lè tọ́ tẹ̀sùn wọn nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ wọn ò dà padà ìyẹn lọ́pàá yá tó pé a rí olóyún bí ìbá ti lágbára sí ni a sì rí ẹni tí fọmọ lọ́yàn tí máa ń fàì láti gbà wò tí ó sì ní sí gàgà ṣùgbọ́n lómii tó bá tàn wò ó lè yí lọ́wọ́ tòyẹ́ pàdé tọ́já sí pé ẹni tó bá rí pé òun ò ní lè gbà wẹ̀ pẹ̀lú oyún àbí pẹ̀lú fífún ọmọ lọ́yàn ìyọ̀ǹda wà fún irú àwọn bẹ́ẹ̀ ká ní òfin àwọ̀ ẹlẹ̀ ṣùgbọ́n wọ́n ti kí ni mọ́ọ̀dà padà lára tí ìgbàláàyè wà fún òun náà lẹ́dọ́ tó jẹ́ ọjọ́ arúgbó ẹ̀ńtọ́jẹ́ arúgbó ìyọ̀ǹda wà fún láti fàwẹ́lẹ̀ arí ẹ̀ńtọ́jẹ́ eighty tó ń tàyè láti dàwẹ̀ ṣùgbọ́n tí bá ti ń wọ bí ninety hundred ká ó súnmọ́ kí àwẹ̀ ó nira fúnrú ẹni bẹ́ẹ̀. èyàn lè má ti wọ náà tó ti pé torí pé ìdí arúgbó máa ń yàtọ̀ síra wọn tí dókítà ti sọ fún pé ah, ibi tẹ́ àti máa yóò ti kí ni o yóò lágbára irúfẹ́ ẹni bẹ́ẹ̀ náà yóò fi àwẹ̀ lẹ̀ mo ti wá sọ gbogbo àwọn àwíjàre kí ni ìdájọ́ tí ó di gbogbo àwọn èyí tí mo sọ síwájú níta rẹ̀ ni o ní ti olóyún ni o tí ẹ tí ó jẹ́ aláàárẹ̀ ọ̀rọ̀ tí ẹ pín sí méjì àárẹ̀ kan wà tó ti pé àárẹ̀ tí ọkọ̀ mọ̀ yí pé kèye lọ ni ẹnu pé kí àárẹ̀ tí ẹ ó súnmọ́ kọ́ lọ bí orí fífọ́ àbí malaria eléyìí níta ti mọ̀ ní pé láàrin ọjọ́ mẹ́ta mẹ́rin èyí ó tún dá pé padà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ òun ó sì kí ni yóò dá padà ni ṣùgbọ́n ẹni tó ṣe pé àárẹ̀ tiẹ̀ wọ́n ní pé àárẹ̀ ti ń ṣe yín yìí so oògùn lẹ́ẹ̀ máa lò sí kìí lọ ọlọ́run bá bọ́ sànù wà níbẹ̀ tó ṣe pé irú ààrẹ yẹ yóò nílapa níbi àwẹ̀ kò nílé yóò gbàwẹ̀ fẹ́ẹ̀tọ́ kò sí àṣeyẹlé ibi ààrẹ tí ó pilẹ̀ lọ ìdájọ́ tiẹ̀ sí ìdájọ́ àgbàlagbà náà ni ẹ ń bá ti dàgbà kò lè tèwé padà mọ́ láíláí so àfi jọba tó máa jọba tó máa dàgbà sí so àwọn méjèèjì ló ṣe é pé àwíjàre tó wà fáwọn kìí lọ ẹni àkọ́kọ́ ẹni tó ti gbé ààrẹ rẹ̀ kìí lọ ní tí nínú ìtẹ̀lẹ̀ ayé ayé pé fẹ̀kẹ̀tẹ́lẹ̀ bó ti dàgbà wọn tí ò lè yóò tún máa sí ni a méjèèjì àwọn máa bọ́ ni àwọn ìwà máa ń bẹ̀rẹ̀ pé báwo ni ó ti máa bọ́ irú nǹkan mélòó ni ó fún bá ti fún yẹn ni mú dú ẹyọ kan ti dandan yálà ráìsì lọ́lágbára àbí ẹ̀wà àbí nǹkan míì lọ́lágbára láti gbé fún yàn mọ́dù tàbí máa ń yọ jáka nínú àwẹ̀ ẹyọkan rẹ̀ ó ti tó lọ́jọ́ kan èèyàn sì lè lọ lára títí di òpin àwẹ̀ kọ́ wá yọ gbogbo ẹ̀ èèyàn lè fún ẹnìkan lónìí kó tó dọ̀la mo ti pé òun náà lè yóò tún fún ṣùgbọ́n tó fi dáa jù ní pé tí ìbá fẹ́ nìkan lónìí kọ́ fẹ́ lọ́la ṣùgbọ́n kò sí kankan láti jásí sí ẹni tá lónìí náà láàfún ní kíni o láàfún lọ́la lára béèrè táwọn míì wá máa béèrè ni pé ah, ẹlòmíì ọmọdébàlè yàn tó ti pé òun gan ẹni tí wọ́n ń ni arúgbó tí wọ́n ń arúgbó tí wọ́n ń àwọn kan ni wọ́n dáadáa tí a lè

tó ẹni tó ti darúgbó kí ní kówó pamọ́ fún kọ́ máa jẹun kọ́ máa wẹ̀ kọ́ lóògùn ìtọ́wà fúnnu òun ò ní rò pé òun fẹ́ mí ìlàyé máa ọmọ a sọ ọmọ lẹ́nu níbi abala yẹn ọlọ́ọ̀bá yóò kù wọ́n lọ a tún máa tẹ̀síwájú nípa àwọn àdájọ́ tó ti oṣù a gbọ́ bí اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين اللهم انا ظلمنا انفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم إنا نسألك اللهم إنا نسألك الجنة وما تقرب إليها اللهم إنا نسألك الجنة وما قرب إليها اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يفرج الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم إنا عبيدك بنو عبدك بنو عمتك ناصيتنا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم ورقه سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحد من خلقك أو استأثرت به في علم